الحمد لله الذي أعد للذاكرين الله كثيرا والذاكرات مغفرة وأجرا عظيما ọpẹ́ni fún ọlọ́run ọba tó ṣe àdéhùn kẹ́ tó pọ̀ fún gbogbo olùrántí ẹ̀ lọ́kùnrin àti lóbìnrin wàtàwá àdàmà láha àǹzíkiri ibil ó sì ṣèlérí ìyà fún gbogbo ẹni tó bá gbàgbé ìrántí rẹ̀ nítorí pé ó lówó àbóbímọ ọba ṣoṣo tí ò lórogún ni òun náà ni mo ń jẹ́rìí pé àníbà Muhammad salallahu ta'ala sallam ojúṣe rẹ̀ ní ẹrú rẹ̀ sí ní ọlọ́mà ní sí àlékún kí àdìgẹ fún àtàwọn ará gbogbo olùtẹ̀lé wọn títí di ọjọ́ gbẹ̀rọ̀ kìámà pẹ̀lú dáadáa kọ́lọ̀hún jẹ́ káwa náà jẹ́ kan nínú wọn tí a ti mọ ara wa létí ní ìrántí ọlọ́run èyí tí ó jẹ́ ọ̀kan gbòógì Islam ìrántí ọlọ́run látọkàn ìrántí ọlọ́run lórí ahọ́n ìrántí ọlọ́run nínú sẹ́tàn foríkèríkè ara wa ṣe torí pé gbogbo oríkèríkè ara wa òun náà lámọ̀ fi ṣe sọ́dákọ̀ lámọ̀ fi ṣe sàárà ìyẹn pé lámọ̀ fi rántí ọlọ́run ẹ má jẹ́ ká fail lọ́nà kan nínú mẹ́tẹ̀ẹ̀ta tí ẹ̀sìn ti júwèé ìrántí ọlọ́run bá fún wa yìí ìtàkùlọ́hà wàdìkòróhù yẹ̀dìkòrókùn ẹ jẹ́ gbà yí pé tá a bá rántí ọlọ́run ló rántí wa kí náà gbọ́ yé ìdàkejì mọ̀fúhùmù dídì àbí mọ̀fúhùmù ló khalafa ẹni yóò bá hù tó bá gbàgbé ọlọ́run ọlọ́run gbàgbé ẹ̀ ọlọ́run sọ àwọn èèyàn kan ní wọ́n gbàgbé wọn ìgbàgbé tọ́lọ́run fi tì ọ̀dọ̀ ara rẹ̀ yẹn gbàgbé wọn pẹ̀lú ìkẹ́ rẹ̀ ni kì í ṣe pé kò mọ̀ pé wọ́n ó pàwà ẹrú ẹ̀ láti pé ká máa rántí òun wà á lakọ̀ aláàdáríkà ìfàlà bí ti dàmátì ó sì so èrè jẹ tó pọ̀ mọ́ tá a bá wà lórí bẹ́ẹ̀ tá à ya ọlọ́run lẹ́yìn ní òdodo ẹ máa rántí ọlọ́run púpọ̀ ẹ má jò jẹ́ díẹ̀ ẹ máa rántí ẹ ti subhanallah látẹ̀mọ́jú àtàlásàálẹ̀ àsílá àsálẹ̀ huwa lẹ́dí yusalli alaykum wa malaikatu ọlọ́run ní kẹwàá tí ń rọ̀jò kẹ́ẹ̀lé wa lórí li yukhrijakum minaz nítorí kó lè bá kó nú òkùnkùn látara pa rántí ẹ̀ lọ síbi ìmọ́lẹ̀ ẹ̀tọ́ ọlọ́run oníkẹ́ tó pọ̀ ní fún gbogbo àbí téèyàn bá jẹ́ nínú àwọn àyàtò yìí wàdíkù rọ́bàkà fi nafsik máa rántí ọlọ́run ọba rẹ nínú ara nínú ẹ̀mí rẹ ìyẹn ni pé wọ́n mọ̀mọ́ kígbe nínú látọkàn rẹ tàbọ̀rù wa lẹ́ni tí ń rawọ́ rasẹ̀ lẹ́ni tí ń jí rẹ bẹ́ẹ̀ wà kífà tó sì jẹ́jẹ́jẹ́ nínú suratul Araf aya 205 nínú aya míì suratul Araf 205 wàdíkù rọ́bàkà fi nafsik tàbọ̀rù wa wà kífà ẹni mo kà tán yẹn nínú Anfal sóra kẹjọ aya 45 wadhkurullaha kathira ẹ máa rántí ọlọ́run bá gidi gan la'allakum tuflihun ibẹ̀lẹ́ ti jèrè ìdàkejì ńkọ́ tẹ́ ẹ bá gbàgbé ọlọ́run kò sérè kama asna subhanahu ala ali dhikrihi wa wa'adahum asal jaza ọlọ́run bá tún sàdéhùn kẹ́ tó pọ̀ fáwọn tí bá máa rántí ẹ̀ tó sì sàdéhùn rẹ̀ tó pọ̀ fún wọn ẹlẹ́hun ni ibi tọ́lọ́run ti ń sọ̀rọ̀ ìkámọ́ rántí ẹnu suratul Ahzab sura 33 àyà 35 ìjọsìn tọ́lọ́run ọba tó dárúkọ ń bẹ̀yẹn pọ̀ ọ̀kan nínú ẹ̀ nìrántí ọlọ́run bẹ̀rẹ̀ láti bí innal muslimina wal muslimat mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin wal mu'minina wal mu'minat àti múmìnì lọ́kùnrin àti lóbìnrin ìwọ́tọ̀ lóbìnrin ò lẹ́sìn ẹ má bàtò obìnrin jẹ́ o wọ́n ń bẹ nínú àwọn tá a dá táàsì dá wọn torí kankan àbí kí wọ́n sin lọ́hun ayà yẹn wá ń tẹ̀síwájú lọ débi wípé wàzákiri iná lọ́ akẹ́sí ìrọ̀hún wàzákirọ̀ àtàwọn tí máa rántí ọlọ́run lọ́kùnrin àti lóbìnrin láti bẹ̀rẹ̀ ayà yẹn láti 35 sóra 33 yẹn títí débi parí ayé àìlọ́dọ̀ ní dákọ̀ ẹni tí máa ń ṣe báyìí lọ́kùnrin ẹni tí ń ṣe báyìí lóbìnrin ẹni tí ń ṣe báyìí tójọ́kùnrin ẹni tí ń ṣe báyìí tójọ́bìnrin ó dákọ̀ siam ó dákọ̀ sùúrù ó dákọ̀ sọ́dákọ̀ ó dákọ̀ ìjẹ́ mùsùlùmí ó dákọ̀ ìjẹ́ mùmìnì ó dákọ̀ ọ̀rántí ọlọ́run wàdákìrínà wàdákìrínà lọ́wọ́ kẹsìrọ́ wàdákìrọ́t ọwá bàdébi tó bàdé wá ní a'addallahu lahum maghfiratan wa ajran 'azima ọlọ́run pèsè àforíjì fún wọn tó pọ̀ bákan náà tawa'ada subhanahu ní gbogbo tó bá gbàgbé òun ìlérí ìyàkókò lòun bá ń tọ̀ ń ya ayyuhalladhina t'a pé kéèyàn ò jẹ́ múmìnì kò túmọ̀ sí kó ti pegedé àti kó wà lórí iṣẹ́ yẹn ááyà pọ̀ nínú alukoran kẹrim tọ́lọ̀ sọ pé yíyàyọ́ lè dínà àmọ̀nù tọ́lọ̀ wá ń wọ́ọ̀nù tí tó bá ti pè tán báwọn ìkìlọ̀ ló tàbí kó pa wọ́n láṣẹ dáadáa ó ń bẹ púpọ̀ nínú alukoran ọ̀kan nínú

wàlá àwòládùkúmà zikirìlá ẹ má jẹ́ kí owó yín ọ̀rọ̀ yín àtọmọ yín kó kó àìrójú bá yín bí kẹ́ ẹ mọ́rin sí ọlọ́run bá mọ́ o wà man yaf'al dhalika fa ulaika humul khasirun suratul munafiqun nìyẹn sura 63 àyà kẹsàn-án àwọn ẹ̀ka àwọn àyè láti àwọn e, oríkèéríkèé ọkàn wa ahọ́n wa ara wa ká gbàgbé a gbọ́dọ̀ pàdánù ẹ̀kan níbi ìrántí ọlọ́run níbi nǹkan tí à ń sọ yìí ìrántí ọlọ́run ló wá tóbi ju lọ nínú ọlọ́run ní aya ìyẹn sura twenty nine aya forty five ìrántí ọlọ́run bá ló ga jù ìrántí ọlọ́run bá ló ga jù òun ni òun ló ga jù nínú ìsìn lọ́hùn ni annal maksuda bi tọ̀hánti kúlì ha ìkọ́mọ̀tò dìkìrì torí pé gbogbo ẹ̀sìn pátápátá in tá a fẹ́ fàyọ̀ ń bẹ̀ ní káfí rántí ọlọ́run iná dàkìrí iná lọ́hà hum alùlẹ̀ ti fàbí àyàtì tí wọ́n bá sì ń kí alùkùránù fún yàn àwọn tí bá ń sàmúlò ẹ̀ àwọn ni wọ́n rántí ọlọ́run wàhún olùlàlbáàd àwọn olónílàákàyè àwọn olójògbọ́n àwọn nílò akáyè ọlọ́run ní ìnà fi kọ́líkí sámáwá àti wà lárùdí wa fìlà fìlẹ̀ ilé wa náà tẹ́rí dídá sánmà àtilẹ̀ àti bóòrù àtọ̀sọ́ ti ń gbọ́wọ́ fúnra wọn la tí ń lé ólè ó mọ̀ tó àmì ìyanu ńlá fáwọn onílà aká nínàró àti níjókòó wà á láàjùnú bí i àti nígbà tí wọ́n sùn ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ àzíkìrù díkìrù tẹ́ ń gbẹ́ ó yàtọ̀ sásíkìrì tẹ́ ń sọ ohun títí yín o torí pé gbogbo àdíkìrù àwọn àyà tí mo mú wá ti kó gbogbo ìrántí ọlọ́run sínú pátá láyé gbogbo sí tí yẹn bá wà àti níbi iṣẹ́ tí yẹn bá ń ṣe àní lọ́kàn lórí ahọ́n àti níbi oríkèéríkèé ara kì sì gbà tẹ́ bá ti àtẹ́ǹbù síbì kan tẹ́kọ̀ ẹ̀ẹ́n ti bá yóò sásìkiri torí wọ́n ní ìzẹ̀ bá sọ̀rọ̀ dúdú ẹ bá sọ̀rọ̀ kan ní ìsìn tó bá ti inú sóràtù nínú sóràtù alimuran àyà keje sóra kẹta àyà keje mo rántí bẹ́ẹ̀ pé ọlọ́run ní wàlẹ́dínà fi kùlù bí ìmúzẹ́ igun fàyàtàbírúnà má tàṣà bá àmínú tẹ́ bá ti sọ nǹkan kan tó jọ mọ́ ìtì wọ́n fẹ́ hámọ̀ gangan wọ́n àfi nǹkan ṣẹ̀rí pé ẹ̀ẹ́n ìṣẹ́lágbájá náà ó sọ bẹ́ẹ̀ jó ní inú wáàsí rẹ̀ àwọn kan sọ pé kò sáàdì kiri kò sáàsì kiri kò sẹ́nì kankan tó pèpè síbi síbi àzíkírù ju ànábì lọ sallallahu ta'ala sallam débi pé ahọ́n ànábì ìdó sallallahu ta'ala sallam àfi tó bá wà láàyè mi táhàn rẹ̀ ó ti dó níbi àzíkírù ó yàtọ̀ sí mo sọ pé àzíkírù tá à ń tírìtì yìí ó o torí ẹ ti mọ ẹkọ́lẹ̀kú ti mọ ibi tí wọ́n bá dé wọ́n ti mọ ibi tí wọ́n bá yẹn dé o torí ara àtíkìrì tí wọ́n náà ní hu hu hu wọ́n lè sọgọ́rùn-ún rẹ̀ àti àwọn kan tó gbára dálẹ̀ ń bẹ̀ ló sọ pé tó ẹ̀mí ti gbé e. gbogbo eléyìí náà abẹ́ kí ló wà abẹ́ àtíkìrì ti wọn eléyìí kọ́ lèmi tírìtì ò lọ́wọ́ báyìí o àzíkìrù àlàdọ́ èlìkìtàbí wàsùnà kí ni àzíkìrù níbi tírà ọlọ́run ìsẹ̀ alukuran kẹrin kílà gbọ́yẹ̀ àti súnàtà nábì sallallahu ta'ala alaihi wa sallam nínú rẹ̀ wà á kí mi sọ̀lá tàlídìí kiri inú suratu Taha àyà kẹrìnlá suratu Taha sọ́rọ̀ ogún nìyẹn àyà kẹrìnlá wà á kí mi sọ̀lá tàlídìí kiri ẹbí sọ̀lá àtùsàsíkiri fún mi eléyìí ló ń kọ́ tó bá sọ wípé ibi táwọn jókòó sí ẹ̀fẹ́ ẹ̀sẹ̀ gbésọ̀ láàtù nàró kẹ́ẹ̀fì ṣe díkìrù fún mi wọ́kọ̀rá náà owó bí síyáàmì wọ̀n hajj wa mọ̀nà síkì ọlọ́run papọ̀ mọ́ síyáàmù àti hajj àti sẹ́nu hajj bal huwa ruhul hajj kódà àdíkìrù ní ẹ̀mí hajj wa maksudu àti èròǹgbà rẹ̀ wà ló bù òun gangan náà sì tún ni kàmàkọ́lá nàbí sallallahu alaihi wasallam innama ju'ila tawafu bil bayti wà sáàyè bayna safa wal marwa wà rọ́mù ìlì jìmáàrì lè ìkọ́ mọ́tì zikirila zikirunu lábẹ́ kìtàbù ọlọ́run àti súnà nàbì sallallahu ta'ala sallam ó ní a ṣe tọ̀wáf káàrọ̀ kiri káàlé olúwa káàsì sọ́fà àti mẹ́rùwà káàsì ju òkò ṣèitọ́n lè ìkọ́ mọ́tì zikirila àti rántí ọlọ́run ni sẹ́yìn pé practices lélẹ̀ pẹ̀lú oríkèéríkèé ara wa kàmá kọ̀rọ́nà hu bílí jihad ọlọ́run dàpọ̀ mọ́ jihad wà ámọ̀rọ̀ bèdíkìrì yìí ìndàmọ̀là kọ́tìlì àkìrán ọlọ́run tún ní àárín tí òun nígbà tí a bá wà lójú ogun wà mùkà fátìlì àdá táwọn fi ara kíra ìjà pẹ̀lú àwọn ọ̀tá ọlọ́run pàápàá jù látọjú ayé ànábì sallallahu ta'ala wa sallam ọlọ́run ní ya ayyuhal ladina amanu ẹ̀yin òdodo ìdálàkí tó fi àtàn fẹ́sibútù tẹ́ ẹ bá ti kojú àwọn ọ̀tá yín Erinle ilẹ̀ gbẹ̀ngbẹ̀n wà ní kúrú lọ akẹ́fẹ́ rọ ẹ̀sìn rántí ọlọ́run dáadáa púpọ̀ làálẹ́kùn tó fìlẹ̀ hó ibi tẹ́ ti jèrè nìyẹn ọlọ́run tún papọ̀ ọlọ́run ti jẹ́ àmọ̀ pé jihad tó jẹ́ ogun lati tí wọ́n ti bẹ̀rẹ̀ sí gbógun tànàbí sọ́là tọ́lọ́run ti ní ìwọ náà mọ̀ gbọ́wọ́ sí wọn padà ọlọ́run ti jẹ́ àmọ̀ pé díkírù náà tún nìyẹn náà tó lọ inna dhikrallahi huwa khitamul a'mali salihah díkìrù ni a máa fi parí iṣẹ́ olóore fọwọ́ kìtàmù síyàm inú síyàmù nínú Ramadan la wà yìí ó la máa fi parí ẹ̀ walitukmilu al-idda ẹjẹ́ kó ń ka pé o kí n yá tètè fàsìkò yìí táwa yí kí n táwa ló lobó ẹ má dájọ́ sí o ẹ má dájọ́ sí jọ mẹ́rin lásọdún Ah, ah, kí ngbà wo lẹ bá dé ngbà wo lẹ tún bá débi irú eléyìí lẹ bá ṣẹjù débi irú eléyìí súnmú lè ròyà tì yí wà á fi rú lè ròyà tì àdìsí nu ẹ bẹ̀rẹ̀ suyam nígbà tẹ̀ bá rọ́ṣù ẹ sì parí ẹ̀ sígbà tẹ̀ bá rọ́ṣù tí wọ́n fọṣù sí hàn yín lọ́tọ̀ ni àbínú sábì tàtínú ẹ mọ́ wò mọ́ inú yẹ̀pẹ̀ òkun síbẹ̀ lẹ́sìn pé jọ́ mẹ́rin lọ́dún àbíjọ́ márùn-ún aya tí mo ń ka ìbákọ́rọ̀ ni o sóra kejì aya one eighty five wálé tó kí ida, lè rí da ẹ jẹ́ o lọ́nà kan àbí méjì nínú kó jẹ́ pé oṣù la rí àbí kó jẹ́ pé rọ̀mùdáhùn ló pé táàtì ìtọ́lọ̀ ń wí fún wa nìyẹn o èwo ni meeting bí ẹ bá fẹ́ ní ẹ bá ní time fún meeting ẹ ṣe meeting bẹ́ẹ̀ sì sànú àwọn òkú àtàwọn òrukàn ẹ má ṣe meeting pé ìjọba ìlà sọ̀dún mọ́ oṣù àbí kó ń kà pé nìkan náà retí wálé tó ká bèrò lọ ẹ̀sì máa ṣe tẹ̀kìbèrò aláàmà torí ọlọ́run fi wá sójú ọ̀nà àmà wàlà alákùn tashkurun wàhúwà kìtàmù ní hajj náà látún máa fi parí hajj ọlọ́run ní fàyẹ̀dá kọ́dẹ̀ ètò mọ̀nà síkàkùn tẹ́ ẹ bá ti hajj tán 200 tẹ́ ẹ bá parí tán fàdíkúrú lọ àbá ẹ máa rántí ọlọ́run bẹ́ẹ̀ ti máa rántí bàbá yín èèyàn ẹ̀rí pé èèyàn sàdáwà bẹ́ẹ̀ mọ̀ láàrin one million èèyàn sóyé bẹ́ẹ̀ náà sì lọ́mọ tọ́lọ̀ tún san tó jọ bẹ́ẹ̀ nù sátú bá kọ́ra láàyè míì náà ọmọ tó bí tí èsì kó sọnù tó wá ti wá dàgbà sóyé èèyàn dàmọ̀ láàrin two million ọmọ bẹ́ẹ̀ náà sì ni ọmọ dá bàbá ẹ̀ láàrin five million bàbá ọlọ́run ní ẹ máa rántí òun kàdíkìrì kún màá bá wà á wà ṣáàdà dìkọrọ ẹ fi ti bàbá yín lẹ ẹ máa rántí òjò bẹ́ẹ̀ lọ ọlọ́run fi tó súnmọ́ jù tí ò lè mọ́ sí lọ́kàn kódà tí é pé tíyàn bá jọ́ máa rí sẹ́mọ̀ yìí pé kò lè gbàgbé bá bẹ́ẹ̀ tó náà fi kú láyé ẹ máa wo tọ́lọ́run fi wéra wọn dojúmọ́ ayé tí ń ṣe sùjú tí ń bẹ̀lọ́n báyìí níwọ̀n bẹ̀lọ́n fóbi ẹ̀ ibẹ̀ ni a ti rọ́bìṣì bídíà àwọn ọlọ́dọọdún ọjọ́ méje kọ́ ẹjọ́ méje ọlọ́dọọdún ọlọ́dọọdún ṣe gbàgbé àdúrà bàbá wa dábì wa tọdún yìí o September ten ni o kí lè ń ṣe látijọ́ ìtẹ́lẹ̀ tí ó yẹ rántí bàbá yìí látijọ́ yìí. àwọn àwọn sí ọdún kan ọlọ́run lọ́mọ etí wọ́n fi ṣòfò ọlọ́run lọ́mọ etí ó ṣeré nínú oníjìjú àbọ̀ lórin ọ̀tọ̀ ní tọ́lọ́dún ọlọ́jọ́ mẹ́jọ mẹ́jọ sẹ́yìn fọ́kù sẹ̀sẹ̀ kúngbà yẹn ni tọlọ́dún yẹn ah subhanallah in fact ẹ rí owó tí wọ́n ń waste níbi pé afẹ́rán ti òkú ní ọdún kan ọdún kan ọdún kan tí wọ́n bá ṣe foundation kan tí wọ́n fọ́kọ́ọ̀sì ọmọ òrukàn allahu akbar tí wọ́n mú kankan nínú iṣẹ́ ẹ̀sìn islam pé ọmọ òrukàn kódà ìjọba ò ní ìdá àti dátì mọ́ comfortably tí ọmọ òrukàn fi parí yunifásitì wọ́n waste owó ń bi pé afẹ́rán ti bàbá wọn lọ́dún kan o because olórin tó fẹ́ wá two million ló charge ló sì bẹ̀rẹ̀ orin ní twelve yóò parí níbi one thirty sí two ó ń bá tiẹ̀ lọ́nu olórin nìkan la sọ yẹn o kò tí ì kàn jẹ o kò ì kan àǹkárá o ah, ẹ má jẹ ìyàn síbò mí nínú nínú nínú díkírù lọ́ọ̀ òní hajj wà ní ọ̀gá ìrántí ọlọ́run ọba ni lọ́wọ́ sọ pé fáyidá kọ̀dé túmọ̀ náà sí kàkún bá dìkùrù lọ kàdíkìrì kún àbá àkún awàṣà dàdíkìrọ. wọ́n wà kìtàmù sọ́lá àzíkìrù òun la mọ́ fi parí sọ́lá fáyidá kọ́dọ̀ yìí tó mú sọ́lá tẹ́ ẹ bá ti parí sọ́lá eléyìí ń bẹ nínú sóra wo ń bẹ nínú sọ́tù nìsà àyà 103 sóra 4 àyà 103 fáyidá kọ́dọ̀ yìí tó mú sọ́lá tẹ́ ẹ bá ti parí sọ́lá fádìkùrù lọ ẹ̀rántí Allah قياما وقعودا وعلى جنوبكم lóòrò àti níjókòó tẹ bá ti parí sọ́rọ̀ àtọ́ ìpé orí òrùlẹ̀ ẹlòmíì wà ó ń bá jọ́ ní ẹ̀lọ nìyẹn ẹlòmíì padà sí ṣọ́ọ̀pù ojókòó lẹ́ẹ̀bẹ̀ wàhálà jùnà bíkùn ẹlòmíì wọlé lọ sùn padà nígbà wà láwọn afẹ́ kójọ sí láwọn afẹ́ kójọ sí láti mọ kígbe pẹ̀lú bọ́lọ̀ ń fi pín yìí àjọṣe sọ̀lá àtọ́ ìpá kójọ fún sọ̀lá ní ọ̀ràn yẹn lélẹ́yìn ọlọ́run tí wàá mọ̀ pé tá a bá ti parí sọ̀lá àtúntàn kálukú gbàgbé tiẹ̀ lọ ni lọ́wọ́ ní ẹwà lórí èrè ẹwà lórí ìjókòó ẹwà lójú oorun ṣé ẹ̀tún wá wọ́ wa jáde padà ní kápákátó wọn bọ̀ ká mọ́ wá kígbe wọ́n wà kìtàmìlì jùmọ́ à apart from gbogbo generality sọ̀lá òun náà látún mọ́ fi parí jùmọ́ à fàyídá kóde á ti sọ̀lá nínú sóràtò jùmọ́ à gangan áyà kẹwàá tẹ́ ẹ bá ti parí sọ̀lá sọ̀lá àwọn ọlọ́run sọ́ńbí jùmọ́ à fáàrùn tàṣírò fíl àrùn ẹ̀yà palo ta fẹ́ dáa padà ẹ̀rí ní òtún dáa padà bọ̀ wípé ni ó dáa padà fún yẹn tí ó sì sí èyí tó jọ bẹ́ẹ̀ gan olùmọ̀yàn tó jọ mọ́ pé àwọn sàhábà kó jọ gbogbo nǹkan jọ nǹkan tó jọra yẹn ni mo fi lọ síbi àyà keje ní wàlẹ́dí náà fi kò lóbi ìmúzẹ́ igun àwọn tí èrí ń bẹnu ọkàn wọn fàyà tábì òun náà máa tàṣà bá àmínú wọn wà fi tó jọra wọn wọn fi wéra wọn wọn bá lẹ̀pọ̀ mọ́ra wọn. wọn è kígbe bẹ́ẹ̀ ibi tá ti ń kígbe bẹ́ẹ̀ lọ́jọ́ anábì anábì kọ́kọ́ ṣà ni pẹ̀lú ẹ̀rí tó dájú àtà lẹ́ ń pè odi lẹ́ ń pè ní sọ́lọ̀ náà lẹ́ ń pariwo bá tẹ́lẹ̀ ń tẹ́lẹ̀ ń tẹ́ ẹ bá ti parí sọ́lá fantashiru fil ard ẹ̀yà fọ́nká lórí ilẹ̀ wabtagu min fadlillah ẹ máa rí ọlọ́run ẹ máa wọ́ àánú ọlọ́run kí wazkurullaha kathiran ẹ máa rántí ọlọ́run púpọ̀ kẹ́lẹ̀ bá jèrè. àyà balẹ̀ wà kìtàmù dúníyà bàbá kó láyé ńkọ́ àzíkírù náà àfẹ́ láyé pátápátá.

ìyẹn ni pé ó ṣiṣẹ́ la ilaha illallah sóye àjọ kan la ilaha illallah ló fi kó sáyé ló fi kó láyé pẹ̀lú kó owó káyìn nígbà tó fẹ́ kú. ànábì sallallahu alaihi wasallam ó tún sọ fún wa pé lakinu mautakum la ilaha illallah ó ní ẹ máa fi la ilaha illallah ò sí òkú yín lẹ́nu sẹ́yìn mọ̀tákùn ẹni tí ń lọ àlùkìyámọ̀ ẹni tí ń pọ̀ ká kú tó jẹ́ pé ohun tó wà lórí ògóńgó ẹ̀mí wa ni pé ẹni yìí ti lọ ẹ sì ní mọ̀ sọ pé kó wí láìláìlá o ọ̀gbọ́n tá à ń wí ni àní o sọ pé láìláìlá o a ní ṣe bẹ́ẹ̀ o a mọ̀ wí díẹ̀díẹ̀ kódà àwa gan tá ń wí àní kígbe torí gbé wa lè nílà situation tẹ́niyẹn wà sakaratul mot àwí sakaratul mot ọ̀ka kú ẹni tó bá kú nìkan ló lè sọ o kódà kí nǹkan kíyàn kó wá pọ̀ ká kú pẹ́pẹ́ lẹ́yìn ìṣẹ́jú márùn-ún mẹ́wàá ló jáde láyé òun ló lè sọ fún wa tá a bá dálùkì àmọ́ o torí pé ànábì sallallahu alaihi wasallam ó sọ pé ó le ó sì ní kúlù náà sí ń dá ìkọ́sìlì mọ́ọ̀tì inú tọ́lọ́run sọ̀kalẹ̀ fún gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan ní ó tọ́kú wò àpàdà sí wa ọlọ́mọdé ó burú o ìnira ń bẹ níbi ìpọ̀kákú àwọn afẹ́ kó jẹ́ pé lẹ́yìn ìnira ìdẹ̀kùn ni ó wáyé a máa wá gbígbó lóyún yẹn díẹ̀ díẹ̀ jẹ́jẹ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan a tún ṣe sùúrù fún a tún wí kété pàmò kíbọ̀ lẹ́nu túláàsì torí ìnira àti pọ̀kákó lè jó yarí tí èsì pé naturally ló fi yarí ìgbà téèyàn ń wọ́rí ẹni yẹn tí ń fún lẹ́mìí yẹn ń fún lẹ́mìí pé yẹn ń kó pé ìfúnfúnpin ẹ̀mí bá ẹ̀kọ́ ìsìláàmù ẹ̀kọ́ tó pé gédé gan ni o nínú àwọn nǹkan tí mo fẹ́ pàkíyèsí sí gbogbo díkìrù látọkàn àbí látòrí ahọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti lù wọ́n ti lùgbàdé àdíkìrù èyí tó jẹ́ tọlọ́run wọ́n ti wọ́n ti kókó nínú sẹ̀mí wọ́n ti fi nǹkan mi rọ́pò ẹ̀ bíi tọ́píìkì àbí ẹ́písòdù kan tí mo sọ nínú rọ̀mọ̀dọ́n yìí náà ni àwọn àkàtú burúkú ń bẹ lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí sóye àwọn babaláwo rẹ́dí àti gbàsílám wọ́n ní kílẹ̀ ń pè wá sí gan-an náà tó pé àwọn lèmọ́mù yín lèmọ́mù lèmọ́mù kìí ṣe ìmọ́mù o àwọn lèmọ́mù yín àwọn jọ ń pàdé ni wọ́n ń gbà àwọn náà ń fún wọn wọ́n sì parọ́ fáwọn eléyìí lẹ́sọ̀ pé káwọn gbà sílám so ó difficult fún babaláwo àbí àbọ̀ olóró àbí bàbá ọlọ́sàn yìí láti gbà sílám láwùjọ tilẹ̀ Yorùbá tá a wà yìí èyí táwọn gan bá lọ́wọ́ lèmọ́mù ó dùn táwọn gan ní lọ tí lè mú sọ fún ọ pé àti àjogúnbá ni tàbí àwọn ti rìnrìn ẹ ti àwọn ti rìnrìn ẹ ti pẹ́ bàbá kan sọ fún mi ǹbẹ̀lọ́ nǹkan lọ́n sàmójúkò fún wọn mo ṣe wá àti ní mọ́ṣáláṣí yẹn ìfẹ́ dákọ̀ ìlú àti àdúgbò àbáyẹn ti fayé lẹ̀ àwa jẹ́ nìkan tí ọlọ́ọ̀ni ká ní ẹ̀dá ọwa kìíṣẹ̀ kan kìíṣẹ̀ méjì kìíṣẹ̀ mẹ́ta lọ́wọ́ ní àfa ọlọ́run jẹ́kẹ́mi ogun ìṣẹ́tẹ́ gbé dání ó ní ẹ máa wò wá bíi pé àsí lára yín bíi pé àbí àjọra wa àmọ́ níta ìsọ yìí èmi ń gbádùn ẹ̀ o ìmọ̀nà ni o ó ní mo lo ó wá sọ yọ ọdún tó lò mí ò rántí mọ́ ó ní ṣùgbọ́n mo lo ọdún mẹ́ẹ̀ẹ́dógún ọdún sixteen ọdún mẹ́rìndínlógún lọ́dọ̀ àfẹ́yọ̀ kan ó ní wọn kọ́ mi kí wọ́n oògùn wọn kọ́ mi ibi tí mo fẹ́ lónìí ó ní wọn kọ́ mi ní kéwú oògùn ni wọ́n kọ́ mi ó wọ̀ wá náà káwọn náà báwọn èèyàn sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí wọ́n báwọn èèyàn sọ̀rọ̀ ni òtò ìgbélé yìí òye wa ẹ̀sẹ̀ ń bọ̀ ni ni o fi ń bẹ lọ́n fún bàbá ó ti fàyè lẹ̀ so in tí wọ́n sì mọ̀ tí wọ́n ti ń jẹun nìyẹn ibẹ̀ náà wọ́n fi ṣe jálàbí mo máa ń sọ mo tún sọ láṣọ tó sọ báwọn tí èèbá yorùbá wàhálà haúsá kan ti sọ fún mi rí pé nọ́ọ̀tì náà mo wà ń gbà yẹn ó ní tí ìsìláàmù gidi ó bá wá á ó ní ọ̀dọ̀ ẹ̀yìn yorùbá yìí ni ó yẹ kó jẹ́ kí lẹ́yìn mọ́ta ajókòó àti fàájì níwájú ilé rẹ̀ ọ̀rẹ́ mi ni lọ́wọ́ ń wò pé oníṣẹ́mọ̀ pé àwọn kankan wà tó jẹ́ pé àjẹbí táwọn ní tó ti dàsà ọmọ àwọn ò ṣe gan bí ò bá lọ lẹ́kẹ́ bí ò ṣe kan tẹ́ pé wọ́n dọ̀ pé kọ́ṣọ́ wọn ni ẹ̀yin lẹ́ lè yìí tẹ́ lè ṣe tí ó ràn àwọn èèyàn dáadáa jù tó wọ́n pé ìsìlá ẹ̀sìn lélẹ́yìí haúsá ni sọ bẹ́ẹ̀ àwọn èèyàn táwa ń wí àwọn yorùbá táwa ń wí náà làwọn àfa ìsúsì lọ́nà káàkiri ni wọ́n gbé gúdẹ̀lé lọ́wọ́ káàkiri àwọn náà ń bá sọ̀rọ̀ àkàrà báyìí bí ẹ bá ń sọ̀rọ̀ pé afẹ́kẹ́ ni wọ́n gùn wọn ní àdíkìrì kan tó fún látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam à ń wá ìsọ wọn ní àdíkìrì kan tó fún látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam àti gbẹ́kúdè àfàkàràbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ asìkí ọ̀ẹ́dọ́bẹ̀ẹ́bánibẹ̀ọ́lọ́n káyọ̀sì yóò gbòòrò ìfúnpinpin ń wà àwọn ní kankan tó sọ fún pé máa wí gbólóhùn yìí àti kí wọ́n ṣe ọ̀gà àti jẹ ọ̀gà àti ẹ̀gbọ́ ti gbìn pé oúnjẹ nìgbín tẹ́lẹ̀ wọ́n sì àṣírí gbígbẹ wọ́n lè ṣe fún wọn wọ́n lè ṣe àṣírí gbígbẹ fún wọn wọ́n lè ṣe ológbò fún wọn àtúrísí àwọn nǹkan yẹn àwọn àfirọ́pò wà díkìrù àtíkìrò eléyìí ó burú jù jáì ó burú jù ọlọ́kùn sàlékún ìdáyà fún wa eh, wáàsí wa kọjá orí rédíò ó kọjá orí rédíò gbogbo àwọn ìta àti ń ṣe wáàsí àti ìrànlẹ́kọ̀ọ́ àtàwọn olùmọ̀ wa àwọn afọ́wà káàkiri káàkiri ẹjá mọ́ lọ́bẹ̀ ibi kan làwọn náà ti ń gbọ́ ìta ń sọ yàtọ̀ sí ìta ké àwọn náà sinmi gbígbọ́ rẹ̀ ibi tí mọ̀lẹ́ ó ti dọ́kàn mú mi ní òdodo nìyẹn o kọ́lọ́kọ́ mọ́sá gbà lẹ́rú láyà tàkìyàmà wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. alhamdulilayi rabbil alamin wasalaatu wasalaam ala rasulillah a ń fi àsìkò ìran alẹ́ sí ìdánilẹ́kọ̀ọ́ olóṣooṣù eléyìí tí a mọ̀ sí anajaz níbi tí àwọn olùkọ́ wa tí wọ́n ti máa ń dá wa lẹ́kọ̀ọ́ ní gbogbo sátidé tí ó bá parí gbogbo oṣù kọ̀ọ̀kan eléyìí tí ó máa ń wáyé ní albarika masjid tí ó wà ní àgọ́ kí a fi lé ọkàn bákan ni pé fún ìbéèrè àti ìtọ́sọ́nà nípa àwọn nǹkan tí ó bá yé wa a lè máa pe àwọn olùkọ́ wa sórí nọ́mbà yìí zero nine zero seven six seven eight four two four five zero nine zero seven six seven eight four two four five tàbí zero seven zero three seven two six eight four one zero tàbí plus two three four nine zero seven six seven eight four two four five wasalaamualeykum wa rahmatulahi wa barakatuh.